ká ṣòwò jèrè òye. èrè lọ́lọ́jà ń jẹ́ òmò jèrè ayé. èrè lóbìnrin jẹ́ bọ̀lábọ̀jà òye. èrè lọ́lọ́jà ń jẹ́ òmò jèrè ayé. a kì í gbókèrè ká mọ ìṣe ẹni mọ́ ni la máa mọ ìṣe ẹni àṣẹ ni. bí bá láyé mi síbẹ̀ mi mo láyé mi àbí olùgbà mi tù èmi aláyé tí mo mú ifẹ́ táyé mi mo ti mọ ọ̀rọ̀ mọ́ tí ń gbé ewu eh. ń tiẹ́. ẹ ẹ ẹ ǹlẹ́ aláyé aláyé tó ti mọ̀ ọ̀ṣẹ́ gbàyé rẹ̀ gbà ẹ dá o ẹ gbọ́ ẹ gbọ́ o ẹ mọ́ jàsí tí ò tó jàsí àti ní ẹ gbọ́ pé ẹ fẹ́ kàwé nísìn ẹ dákun kí lẹ fẹ́ fàyè yín ọ̀hún sí. ẹ ṣe bá mi ẹ jèrè ẹ fèrè jẹ ṣe iṣẹ́ tí mi ní jàre iṣẹ́ olóògbé tí mo fẹ́ máa ṣe. Iṣẹ́ wo ni? Iṣẹ́ wo ni ná? Mo ń gbọ́ iṣẹ́ wo ni? Ẹ́ eh, ọmọ ṣe o, ọmọ ẹni ìbájọ ní àbáyọ̀ ewọ́ iṣẹ́ mẹ́ta láàrin odidi oṣù mẹ́fà ò sì kọ́ kọ̀ọ̀kan kọ́ yanjú ìkankan ò ní ìtumọ̀nù rẹ̀ ń rí irú ẹ̀ rí ẹ́ ẹ̀ wo ti tó gẹ́ báwọn ebi yàrá gbẹ̀yìn ń fún ara ẹ̀ ebi máa ń pa fún ẹ̀ mọ́ ni ọpọ ló ń fa ara ẹ ọpá mọ́tì sórí ìtọ́ ọkọ gbẹ̀yìn ló fi solú fi mọ ọkọ sẹ́kẹ̀ kan mọ́ dáa dúró kọ́ ara wà báwọn kọ́ máa jẹun kí ìyá rẹ̀ máa ṣiṣẹ́ kọ́ máa jẹun kó sì máa gbélé ayé kó sì máa sẹ́nu sùtì. ẹ má bínú e-, èmi náà kọ ṣé mo ti dábọ̀ ẹ̀ tẹ́lẹ̀ pé ìlọléèwé mọ́ pé kò bá kádàrá mi. ẹ ṣe iléèwé lọ wá wà báyìí dá mi lóhùn òpònú afọ́fúngbé mo ní sílé ìwé lọ́wọ́ àbáyé ní ìsìn àbí mm. kí ni nǹkan òun gan tó béèrè lọ́wọ́ wa tá a ṣe fún ọ gbogbo tó mm. ń bí ara ń fún ọ. Eh, mami kò sí yàtọ̀ láàrin òjò àtòjò tí ò bá ti lámì lórí o ah. eh, iléèwé àti eh, ìkọ́ṣẹ́ kò sí yàtọ̀ nu méjèèjì ah. èmi sì ti pe àrò àti ọ̀dọ̀fin náà mi pọ̀ pé kẹ́ ẹ dá mi lóko kẹ́ ẹ fún mi lówó kí n máa fi ṣiṣẹ́ èyí sì sanjọ́ fún yín orí ẹ̀rọ àtọ̀dọ̀fin orí wọn burú orí wọn bó ṣe ń pè wọn ti ń dọ́gba. ọ̀dọ́ ah, bá bàbá rẹ kó fún ọ lówó tẹ èso. ìyá rẹ náà ni ó fún. mo ti fún. ọ̀rẹ́ bá ń yá. ìyá mi ń sọjọ́. pa lọ́wọ́ bàbá rẹ. ìyá ọba àdégòkè tó ti gbọ́. ta ni ta ni kí ni àkùjọ. ó ti ń dùn ẹ̀ ló ṣe ń gbálẹ̀kùn látàárọ̀ tó ọ̀ sílẹ̀kùn fún mi. gbẹ́kẹ̀lé mi ah, mo ṣe rí pé orí yóò pè ní kódà ẹ nírònú kọ́ bọ̀ ó ti bọ́ lọ́wọ́ yín ẹ jọ sọ́ọ́ fi ṣe yín ni ṣe jẹ́ wípé aṣọ tó bá ní kó máa wọ̀ òun ló máa ń tọ òrùbọ̀ náà ó tún ti lọ ọmọ tí yó ṣáyé dẹ̀ nílé báyìí ìwọ ò tiẹ̀ fẹ́ tí ìjì rárá ń tiẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ sọ̀hún ta ló ti ẹnu ajá ẹ̀bọ̀ mi ẹ ṣé ẹsẹ̀ wà ń gbé ẹsẹ̀ wà ń pè mò ń dunnú mò ń yọ̀ mò ń ṣe bó ṣe wù mí se ẹ tí bá dunnú ṣé yẹ kó máa sọ̀rọ̀ sí mi ẹni àwọn ni àti wípé kí ni ìtumọ̀ ayé tá a wà tá a mọ̀ ìgbádùn tó wà nínú rẹ̀ tí ẹ̀ dúnà dúnà ṣé ìpọ́nrí babalábà bá ìyálà ìyá ẹ̀ ṣé olóòní owó tí mo fi mọ́ ni kí ló tó ti yé mi ó ti yé mi gbẹmí lékè mọ́jọ ńlá fi rẹ o kó lọ́nà fún mi. o ti bọ́. ọmọ lọ́nà fẹ́ gba ojúde bàbá rẹ kọjá. ó ṣe yé mi ni mo ṣe rí i pé ọpọlọ yín ti lọ. orí ẹ ò pé orí ẹ ò pé. ọpọlọ yín ó ti lọ ẹ ti ẹ̀rọ mi. ìyá ẹ náà ti ẹ̀rọ ìyá ẹ náà ti ẹ̀rọ mi ó bọ́ ó bọ́ lọ́wọ́ ẹ̀. ṣé pílò bá ń gbé pílò ń bẹ̀. níbo. Hmm? ẹ ọjọ́ mọ̀ dàwó ọjọ́ mọ̀ ọ̀rọ̀ mọ̀jà kankan mọ̀ sí ń bẹ̀ nígbà wọn dó olókoòwò lẹ́ẹ̀mejì tó ọjẹ́ gbárùn bójú mi mọ wà ń pòsí sanwó ìní dán mọ́. lánìí mhm. lánìí. èwo làpè tún pè mí gbàmọ̀dá kú yín tó bá wà lọ́nà náà ni kò sọ. yìí. Eh, ń gbà rán ọ̀rẹ́ mi you dey okay ah, ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ló sọ nígboro ẹnu owó ah, ni ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sèèyàn ṣé èèyàn ó fi wá láàárọ̀ lásán ni. àbí. àwa torí pé ọmọ ẹni ṣèdí bẹ́ẹ̀ rẹ̀ sáwà kó lẹ̀kẹ̀ lọ sídìí ọmọ ẹlòmíì ni. Ah, ó dà o gẹ́gẹ́ bí òye tèmi o tèmi rò kò yẹ ká ṣe bẹ́ẹ̀ kò yẹ ká ṣe bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ yé kí ló ṣẹlẹ̀. mo dáràn o. kí ló ṣẹlẹ̀ ṣé ìwọ ọmọ ìpè ọ̀rọ̀ aláìnílàkàyè ló ń jáde lẹ́nu ẹ̀. ayé mi tèmi bá mi. ṣé bí wọ́n ní béèyàn bá kọ ló ń lọpọlọ ni. fúnkẹ́ fúnkẹ́ ògbọ̀rọ̀ bá wa. tó kọ́ àánú bíbọ́ ló ń ké ó lọpọlọ bó ti wù kó mọ̀. túnde èmi lèmi kọ́ ìlà àánú bíbọ́ ló ń ké. èmi ni túnde. gbẹ́nu òṣìṣẹ́ o. mo ti rí bẹ́ẹ̀ bàbá mo tù. ó ní wèrè ọmọ túnde ó fi kèlá ní sí. ẹ ẹ ò jẹ́ ká bọ́ọ̀rẹ̀ wa sòótọ́ ọ̀rọ̀ wo ọ̀rẹ́ àsìkò tọ̀rọ̀ dé tó fẹ́ gbọ́ àwọn ó sì wí fún ọ sórí ìwà tí wọ́n fúnra rẹ̀ wù ó dáa bẹ́ẹ̀ ni wò ó mọ̀mọ̀ jẹ́ ń tán àmọ́ irẹ́fọ̀ ta lẹ́ẹ̀mejì ẹ̀ǹkan péré mọ̀ ni ìwọ rẹ̀ onífìlà òtún lórí àmọ́ ò mọ̀ wúlò ẹ̀ bó ti wù kó mọ̀ ah, ṣé ẹbí mi wá ni mo gbìyànjú títí gbogbo nǹkan jọra wọn bákan náà lórí ṣé mo dáná sun ṣọ́ọ̀bù ni mo dáhùn ẹ wo bí ti ń sọ̀rọ̀ ti ń rùn mm. ẹ wọ̀ rẹ nu ẹ wọ̀ ọ̀rọ̀ ẹnu ẹ fi ti ń rùn tí tó tó ń sọ̀rọ̀ bí ìgbà tó ẹ pọ́n kọ̀rọ̀ sí ẹ lẹ́nu yìí ẹ sẹ́mi ra ni sẹ́bi mi ra ni sẹ́mi mo dáná sun ṣọ́ọ̀bù ni ẹ sẹ́bi rẹ kọ́ mo ní sẹ́bi rẹ kọ́ nígbà tí wọ́n mọ ọmọ ọmọ bọ́rọ́ nìkẹ́ oníkókó kó mo lọ dáná nínú ṣọ́ọ̀bù kó gbé stóòfù lọ dáná nínú ṣọ́ọ̀bù owó ní sẹ́bi rẹ ni. nígbà ebi ń pa mí kó gbé stóòfù wọnú ṣọ́ọ̀bù kẹ́yà atẹ́gùn mọ́ gbéná mọ́ kí dáná nínú ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù gba jóná ṣé èmi wọlé kí ṣọ́ọ̀bù jóná ni. Ah. Ah. education is the best legacy. Eh. give your children. Eh, give your children. if you give ó máa lajú eh, it's a gift. Ah. it's a gift. tó yẹ pé léyìí ẹ̀ ṣàpọ̀dà tó jẹ́ kó kàwé gidi ni ọ̀rọ̀ tí ń tẹnu rẹ̀ bóde ṣé yóò tẹnu rẹ̀ bóde kéèyàn lọ dáná nù ilé kó lè dáná nù ṣọ́ọ̀bù ẹ̀ dáná nù ṣọ́ọ̀bù wájú kò mí ẹ̀ wá ń wí dáadáa ó wá ń wí dáadáa ayé lè ti ta o. bagidi lani ah, ah. lẹnu ẹsẹ mi. ọ̀dà èmi ọmọ bọ́ lérí mo fẹ́ bí ọ́n béèrè kan o dákun ebi tí ń pa ọ́ lọ́wọ́lọ́wọ́ tá a jọ wà yìí tí ojú rẹ ti rẹ mọ́mú tí ìfun rẹ ti jàn báyìí ṣé kò lè ju èyí tí ń pa ọ́ tẹ́lẹ̀ lọ. sọ̀sẹ̀ òun sọ ìwọ lọ fúlàní lọ́rọ̀ sọ ìgbà tí wọn náà sọ̀rọ̀ ni wọ́n wá jẹ́ káwọn ọ̀pọ̀lọ́ kan tí àwọn rí dáadáa kan àwọn kan sẹ́gi ìwádìí. ọkọlá kọjá yìí o bàbá rẹ nílé bàbá mi nílé ni o bọ́ọ̀ bá kọjá yìí rẹ wọ́n yà bárakà mi ọ̀ yà bọ́ ni o torí ọmọ mi o báraka mi ò yàbò o. ẹ ẹ tiẹ̀ gbọ́ná owó kọ́mídé kò mí sẹ́ẹ̀rì ọ̀bẹ ti bọ́ ọmọ lọ́wọ́ o ọmọ sọ bẹ́ẹ̀ ni ọ̀bẹ ti ṣe tó ṣe o bẹ́ẹ̀ ti lọ bá ń bẹ àwọn òbí mi ló kú báyìí o tẹ́tẹ́ rí bàbá mi ó tẹ̀ ti gbọ́ sẹ́ẹ̀rì ibi tó wó ti jáde gangan ni wàhálà o bẹ́ẹ̀ ṣe bá ń bẹ̀ wọ́n tó ṣe fún mi lọ́wọ́ mi ló yẹ ká máa sọ́n sí o kó ṣe pé ká máa bú mi lóko o. ń bẹ́ẹ̀ ah. alágbò jẹ̀dí olómi gàrí ṣé ẹ ya wèrè. ẹ wọ́n ya òun ni a ti lọ bẹ̀ wọ́n lórí sílì kò fi gire bọ́ọ̀lẹ̀. ẹ òpònú òpònú ah, aláìlọ́pọ̀ lọ́rọ̀ rẹ̀ ń rùn. èmi lẹ́nu tèmi. Ah! Eh! lani eh, eh! sọ ìwọ̀n kan tó dàbí àǹgà sọ yìí èmi lọ́ọ́ bá yẹ kí ni tọ́lọ pé ìrẹ́ fún mi ṣé tó bá di ìjà tó mi tó lè mú mi ṣé tó bá di ìjà tó lè mú mi ni. mọ́jọ́ o mọ́jọ́ o mọ́jọ́ o ọmọ mi o ọmọ mi o bàbá kà mí bá jà bọ̀ yàwé sọ yàwé bí bàbá kà mí bá jà bọ̀. o fi orí o fi orí. ọ̀rẹ́ mi ó yà mí lẹ́nu pọ́ọ̀lì ruwa sọ yìí o. kí ló ń sọ lẹ́nu wọn padà kún gbogbo lé lóhun ni kódà ilé tí mo kó lọ́tẹ̀ ìyá mi kò mọ̀ lára. ò bá má wá sí bẹ́ẹ̀ ọba má síbẹ̀ yẹn ó mọ̀ pé ilé ìtòsẹ̀ yìí sìn ó ti fẹ́ jẹ́ kán máa fura sí ẹnu. ìgbà wo ni má kò ní kú wo túnjí fẹ́ lọ́dọ̀ bẹ̀lá ń fẹ́ lọ fún lówó aṣọ títí ẹ̀. ẹ wá wá wá wá wá ọ̀rẹ́ mi ọkọ ìyàwó ṣé jẹ́ pé ó ti fẹ́ mọ nífẹ̀ẹ́ ọmọbìnrin yìí o tọ́ọ̀sì mọ tí ọmọbóníkẹ́ tó fojú ẹ̀ rí ọwọ́ èpo làwọn ọmọbìnrin yìí o sórí ọ̀rọ̀ tọmọ bóníkẹ́ àti ọ̀rọ̀ bẹ̀láwó yàtọ̀ fúnra wọn má fún wẹ̀rẹ̀ ara wọn kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ mò ń bọ̀ jẹ́ ọ̀dọ́ kí n dé. kò sí wàhálà mọ̀ pẹ́ hm, kọ́ bá ń kí. yóò gbọ́. àwọn ọmọbìnrin ibi tó bá ti dùn báyìí ni wọ́n mọ̀ ọwọ́ èpo nìkan tó bá ti ń dùn báyìí tẹ̀bájọ jẹ tó bá dágbà báyìí níbo wọ́n á ṣe jápa ọ̀wọ́n adáhùn ẹ̀rọ mọ̀ máa lọ àbí ó dìgbà gbọ́ bá tó tú ká tó dọ̀run ni orí ayé gbà mí. bàbá mi gbogbo lọ gbà. ẹ má bínú mo ní ìjọra dáadáa ni ṣe mọ̀ pé ẹ̀yin náà ní ìrínisí ni ìṣenilọ́jọ́ mo tún gbọ́ pé àwọn kan bọ̀ láti ìlú òkè lọ́hùn àwọn ọmọdé kan bọ̀ láti ìlú òkè lọ́hùn wọn bá lè rí mi kí wọ́n lè mọ̀ pé èmi náà ń ra dáadáa ẹ̀rí wọn ti yọyọ ni. ọyọ owó ti dá wa kódà kọ́mọ kan wá láti ìlú bá a ṣe ń lọ yìí èmi rẹ̀ ń rò pé a padà wálé ilé ìtura ládàgbà títí alẹ́. àbá mi kọjá yẹn mọ láti rówó tá a nà. ẹ kò lè yẹ ọsẹnu lákìbù ọmọ pé ẹ̀mí gígùn nìyẹn sànyà ẹ̀mí gígùn nìyẹn sànyà tí tí ẹ mọ wí mo ti mọ túmọ̀ ẹ̀ báyìí wọ́n dàn kú ni. bàbá mi ká ló sọ ẹ. bàbá mi lọ bàbá mi. bóyá èmi wọ́n jẹ́ yọ̀ ọ̀hún kú ni wọ́n á mú kíkan ọlọ́run mọ̀jẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà iye tó fẹ́ nù ọ̀yà gbélé ààyò. yá mi yá mi yá mi. kí ni ṣe ṣe kí ẹ gbélé ọ. bàbá mi ni wàá gbẹgbẹ̀rún mẹ́wàá lọ́wọ́ yìí. owó kí ni. owó ti tán lọ́wọ́ lójú agbọn láwọn fẹ́ náwó sí. mo rò pé ọ̀rẹ́ ìwọ àti bàbá rẹ ọ̀hún ọ̀rẹ́ ẹ̀yìn owó owó kí ni kí n kówó fún yín kẹ́ náà lójú agbọn. ìyá mi ẹ dojú tì wọ́n nù bẹ́ẹ̀ bá ti fún wọn lówó. ṣé bàbá rẹ lójú tì tẹ́lẹ̀ ni. kí ni wàá sọ kó ń gbá dáradára rẹ kó wájú mi wọn lówó ni ó fún yín kí òun náà ní kó sọ fún kó kó dáradára rẹ kó wájú mi kó tó gùn gbọ̀nà bí okùn ṣòkòtò. bàgẹ́bàgẹ́ abantori yẹ yẹ yẹ bàgẹ́bàgẹ́ abantori yẹ yẹ yẹ bàgẹ́bàgẹ́ abantori yẹ yẹ yẹ bàgẹ́bàgẹ́. ká ṣiṣẹ́ ká ṣòwò jèrè ooo alájà oúnjẹ o mo jèrè adé. èrè lébìnrin jẹ bọ̀ lábọ́jà òye ìyá. èrè lọ́lájà oúnjẹ o mo ká mọ yìí ṣe ẹni ìsúmọ́ la máa mọ yìí ṣe ẹni àṣeyìn àdúrà tó yẹ ká máa gbà kó lórí má ṣe dèrò ẹ̀yìn àtijẹ àtimu wa kó má fi síbi tó ṣòro kù àyè ajagunmalè olúwòde ọ̀run ẹni tó ti ní o àpadà sábúrú kó má ṣe dé bá ẹni tí ó ní k'Elédùmarè ọba jẹ́ òní torí tí gbogbo wa tá bá jọ ní ẹnìkan ò ní wojú ẹnìkan kó tó jẹun ẹnìkan kò ní ṣe lára ẹnìkan wà ohun tó dáa ó ń fàdúrà ó ṣàkóso ó ń fàdúrà òwe. E. àtò àtò àṣẹkù borí bá bẹ́ borí bá fẹ́ o àtò àṣẹkù dandan. bẹ́ẹ̀ náà ni ń bọ̀ gbaṣọ lára mi gbangba tó tú mi sí òwò ọmọlúàbí tọ́sọ mi tó ń yẹ̀yẹ́ lójú ọmọ aráyé ọ̀wá bọ́ kọ̀rọ̀ ó wà ń bẹ́ mi ó wà ń daṣọ bò mí lára ń pọ̀rọ̀ mo ti gbó ti yé mi ń bínú mọ̀ ẹjọ́ rẹ̀ ṣe kọ́ ebi ìwọ kọ́kọ́ ló kúkú sọ mí di ọkọ báńgẹ́tì hàn yọ. bí kádàrá tèmi ni. àní ẹ mọ bínú. ìwọ kọ́ ló níṣẹ́ kan mọ́ bá kan fún mi. mo sáà tí mo ti ń bẹ̀yìn látòrò ẹ dákun ẹ má bínú ẹ má bínú sẹ́rí inú ló sì mí bí ìbínú tẹ̀sí ń wùn rè kọ́ pé olówó òun o kọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ o mo forí ìyá yín bẹ̀yìn mo fọjọ́ kúnlẹ̀ ìyá yín mo ibẹ̀ yìí. mo ti gbọ́ ọkọ mi àjàdí ìkọ́. mo ti gbọ́. òpómúlérú mọ ẹja alẹ kan òpóró sọ òpó gbájà musa ti bẹ̀yìn. mo ti gbọ́ mo mo ti gbọ́. ẹ jẹ́ àwọn ni. ọmọ tí ọmọ tí tí fi mú yàn ń bọ̀ wá ti sẹ́yìn tí ọ̀dà tán. ẹ má bínú ẹ jẹ́ àwọlé lọ. àmọ́ irọ́ sórí ní alẹ́ òní ìta ní sùn ìpálọ̀ ń bí ní sùn lọ́sùn yàrá dásun fún ara rẹ̀ ah. ń àtẹ̀lé ọkọ̀ tí ń tó retí ń àtẹ̀lé ọwọ́ lé kó jẹ́ ń tán jẹ. kò sí wàhálà mm. àmọ́ eh, kíní tibí tí ẹ béèrè lọ́wọ́ mi pé ẹ fẹ́ lò lọ́sẹ̀ tí ń bọ̀ tí owó tí mm. tẹ wípé ọ̀sẹ̀ tí ń bọ̀ lẹ́ lò mm. mo wá wò pé bóyá kí n kúkú kó fún yín. ẹ jẹ́ kí n lórí síbẹ̀ níbi ìlẹ́sùn ẹ jẹ́ lórí mú. bí o ṣe bọ́ owó. tí tọ̀sẹ̀ tí ń bọ̀ tẹ̀ sọ. bẹ́ẹ̀ fún mi pé kẹ́ kúkú mú dání fúnra yín kó tó di ìgbà náà tẹ́ wá bí tọ́jú ẹ̀ sí. ìbí inú ilé lọ́tún. ní ẹ mọ òun náà mo fẹ́ lọ mú inú ilé kẹ́ẹ̀kan tó wí pé kí n padà. mo rò pé kí lè fẹ́ sọ. ní láìfi rẹ ọmọ ọmọ ọmọ ọ ti mọ tó jẹ èèyàn jù ọmọ tó jẹ mí yóò mọ fowó tàn yóò fọrùn tàn mí kì í ṣe torí owó ṣe ń tẹ̀lé ọ torí owó kan torí ìfẹ́ ni o. kò sí rọ́ńbẹ́ gbẹ́kẹ̀lé mi kò sí rọ́ńbẹ́ tẹ́ ẹ bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá àfàìmọ̀ kẹ́ mọ̀ kú sínú sẹ́yìn. o mọ̀ nǹkan tó ń ti gbé ojú tí ọ̀rẹ́ olójú ti o mọ̀ pé wọn kò lójú ti wọ́n jẹ́ kó ojú ti mi kí ni wọ́n rò pé mo lè ṣe sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ kí ni wọ́n rò pé mo lè ṣe kò sí nǹkan tá a lè ṣe ò gbẹ́kẹ̀lé mi ju pé ká ẹ lọ bá ẹni tó wá ẹ̀tọ́ yín sọ́wọ́ ká ẹ ah. gba ẹ̀tọ́ yín padà nítorí lè sẹ́nu nítorí ah, lè sẹ́nu. bí n bá kú lé ńkọ́.

èsì ilé ọkùnrin lọ lọ ilé ọkùnrin kọ́ lọ lọ sí ọ yóò tó ọtí kọ̀wé yẹn ẹsẹ̀ wo gbogbo owó tẹ̀mí kó fún ọ kọ́ ọmọ fi ṣòwò tán lọ rè kó fọkùnrin o. mi kówó yín fọkùnrin máa ń. ọ kówó mi fọkùnrin gbé gbogbo ẹnu rẹ dà sọhùn sáàjẹ kémi owó fún ọ èmi ọ̀la ara òfo n ò ní ara òfo bó ṣe kéré òkọ mọ torí wọ́n lọ́ọ́ máa ń wó lo sí èèyàn tó ń tẹ̀lé ẹ má bínú màmí. sẹ́rí gbogbo ìrìn òsì ìrìn kọsọ bẹ́ńdẹ̀ tó fẹ́ mọ ìrìn kọ ya ronú sí dáadáa. ẹ má bínú màmí. bẹ́ra rẹ. ẹ̀yà àjọ gbé à ah ah ah ah ah gbẹrẹ jẹjẹjẹ everybody fẹ fẹ tó gbẹrẹ jẹjẹjẹ. Hmm? àbúrò àbùkẹ́ ọmọ tó rẹwà gan-an láàárọ̀ ìyá tó mọ̀ ni tinúdé ọmọ tó ń dà lọ́rùn mọ́ ni tó ń lo òde kan ni. Ah, èmi ọmọ lóde o ibi sẹ́nà mo múra. mo ní kí n múra sọkọ mi lọ́rùn lónìí àbí ń gẹ ẹsẹ̀ ń bẹ́ ń bẹ̀. aláàdá bẹ́ẹ̀ ó dùn bẹ́ẹ̀. <laughs> ẹ ṣeun. ọmọ dà lọ́rùn náà ní títí dọjọ́ alẹ́ sórí ìjọ òbí rẹ̀ ó ti jọ mẹ́ta. Ah, òótọ́ mọ̀ ni. wọ́n ṣe fún un mo fẹ́ sáré yẹn fún un ní ráńpẹ́ mo ti ń ṣètò rẹ̀ mo ti ń dáwó jọ ọ gbà pé èmi gan-an èsì ọkọ̀ báńkẹ́tì hàn yọ. bàbá gbẹ́kẹ̀ ẹ látẹnumọ́ ọ̀rọ̀ pọ̀ mi bí mo ti bẹ̀yìn sẹ̀sìn bínú ni ewu lọ́kọ̀ báńkẹ́tì hàn yọ. ọlọ́run tó dá mi gbọ́ wọn ò bínú ó ti inú mi wá gidi ni mo mọ̀ mọ̀ fẹ́ ṣe é fún ọ ni mo fẹ́ múnú rẹ dùn ni sọ̀rọ̀ aṣọ báwọn ọ̀rẹ́ ẹ̀ bíi méjì mẹ́ta mo kọ́ra ọ̀dọ̀ pálọ́pàdé náà láti ṣe iṣẹ́ tí mò ń lé ń bẹ̀ iṣẹ́ ńlá tọ̀dọ̀ ìjọba ní kọ́ńtíátì kan ni wá ah, bọ́ sí ọmọ kórè rẹ̀. E. yóò sì wá bọ́ sí pẹ̀lú àṣẹ ọlọ́run. ọ àgbà. ó tiẹ̀ ti bọ́ sí i ó ti bọ́ sí i ni ẹ jẹ́ ní tètè wàá máa lọ sí ọjà nígbà ń gbadé ìrọ̀lẹ́ a máa sọ̀rọ̀ pálọ́pàá tí o. ọ̀dà ah, mo ti pẹ́ díẹ̀. mo ti pẹ́ díẹ̀. <laughs> Ah, mo ti pẹ́ díẹ̀ ẹ jẹ́ máa lọ ẹ tún gbèsè yín nínú ẹ máa lọ jọ kò burú o. ọlọ́run mo mọ̀ dúpẹ́ o kálẹ̀ ìyàwó ilé kan ló bá nírú ìdí yìí pálẹ̀ mo mọ̀ jíjẹ ìyàwó mi ló ní ẹ kú wájú ẹ kú ọjà ẹ lẹ́ o àrìtà jẹjẹ ń wo. ìyá àjíkẹ́ sanwó yá o ọkọ mi ẹ kú àtòrọ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ o ṣéwọ̀n ọtí ẹ̀ tí wàá pẹ́ jù. Ah, àjìmúná lẹ́bi ṣe ọ̀dà báwọn.

ẹ bá ń gbé wọn. màmá tẹ ẹ bá wọn ọ̀rọ̀ ẹni bá yìí. bàbá mi yẹ gbà wọ́n gbà wọ́n ẹ̀yà ọjà. nígbà wọn wádìí ẹ báyìí wọ́n ní bàbá ẹ lọ́tọ̀ ọmọ náà. wọ́n ní wòlíì ọ̀rẹ́ rí o. ọmọ ọmọ àkẹ ọmọ àkẹ. iná bá gbé. Ah. làwọn àdúgbò ń pariwo èédúró yìí. edu ẹ̀mí kì í edu. eegun eyo yóò ṣe ni ni. Ah, ọlọ́mọ gama náà <laughs> wọ́n mm. ní mo ń gègé mo bá wò náà ṣe gbé mm. mo gbóòórùn rẹ̀ lásán mo fẹ́ kú ah. mo oorun wa mo run mo ẹran ti sun irun ara mi nikan ló márùn Ah, mọ́mọ́ tí ń sunra mi láàyè n ò ní ààrẹ mọ̀. n gbóòórùn jà ní wọn nù. o ní. mo ní jà ní wọn ló gbóòórùn. èmi máa débẹ̀ máa bára mi bẹ̀ máa ọlọ́run mi ò èṣù ẹnì kejì mi dà àkànjí dà n bá ti wẹ̀ yẹn bọ́ọ̀ tí n bá bọ̀ n ó pẹ̀jọ́. bẹ́ẹ̀ kí ọmọ ẹranko bá bàjẹ́ tọ́mí yìí ò ní dùn ọ̀dà kéèyàn wáyé kọ́mọ gbádùn kọ́mọ ṣe fàájì kò tó lọ ah, ayé òfò ni bálọ̀ mọ̀ jẹ́. ìmọ̀ pẹ́yìn náà sọ bá. wọ́n gba nǹkan mi bí ọ wà. báwo ni ẹ parọ́ ayé àjẹkùdórógbó ni bá mi tó kọ́ mi lọ tí mo gan mo ti mọ tí mo ju bá mi gan lọ bẹ́sí kó sínú ọtí mú pọ̀ ni ẹ máa ń sọ fún bá mi rí bá mi máa ń ronú kọ́ tó jayé ni ayé dẹ̀ ń wo ìgò ṣe tóyìn ò máa ronú sí kéèyàn tó jẹ ayé àjẹkùdórógbó ni bá mi ẹ jayé bá mi ò máa ronú báyìí kọ́ tó jayé. bẹ́ẹ̀ ń gbọ́ ọmọ dára ọmọ àlè ọmọ àkẹyẹ ọmọ ọmọ àlè jẹ́ ìyọ̀pá ẹ̀ jáde. bàbá mi ò bàbá mi ò bàbá mi ò. ọmọ àlè yọ olóyìnbó ọmọ kàtà ọ̀rọ̀ búkú ń bẹ lẹ́nu rẹ̀ gbogbo nǹkan lè jọ mi ẹnu rẹ̀ ẹlẹ́nu sẹ̀pẹ̀tẹ́rì. bàbá mi ò. òṣòṣò ń dù. ìwọ́n ò ṣe ọmọ kọ́ ìyá túnjí òye òye túnjí túnjí ah, báwo ni túnjí máa lè kí àlòwí túnjí ó ṣe máa pè mí lọ́wọ́ tí èsì fàájì lọ́wọ́ báwọn tí bá ti ń kọrin tí ń jó ká mọ̀ kóun bí ṣe mutí ni bí ó ṣe lọ́nu mo kéré mú mú mú mú gé bọ́ọ̀lù mi sí gbégbó ẹnu. hello ta ni sọ̀rọ̀ ìyá mi ṣubú láàrin ọjà bàbá mi wọ́n ní ìyá mi ṣubú lọ́jà ìyá mélòó ni mo ní mo ń bọ̀ ah, ah. yóò ṣe aṣubú ń bọ̀ á lọ ìwọ náà mọ́ bà lọ ṣubú ìyá rẹ ìyá rẹ ṣe aṣubú ẹni tí ó ṣe àádọ́ta ọdún báyìí ní ijọ́ mélòó yóò ṣe àṣubú kí ló fẹ́ mú ṣubú. ebi òrùpo. ṣó lè ṣubú ni. àbọ̀wọ̀ yẹn ti yó ni. wàá mu tí rẹ o. ìgbà tá a bá ń hmm. ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ o àmúmọ́ra ni o ẹ ń bá ní ètò ṣẹlẹ̀ yìí kò dùn yín ẹni kò ní ògbó tiẹ̀ kó tùpá. inna lillahi wa inna ilayhi raji'un àwáyé ẹ̀kú kan ò sí gbogbo wa la dágbádá kú dandan ni ká wò ó tó dé lárí yìí àmọ́ tẹ́yìn tó ń bọ̀ gbogbo wa tá a jókòó ìlàjì ọlọ́run tẹ́yìn tó dé nìyẹn tó lọ mú tó kì wọnú àgò ká lọ́mọ tẹ́yìn tó kàn ní tẹ́yìn mú aṣíwájú ayé àtọ̀run ìyẹn anabi muhammadu sallallahu alayhi wa sallam tó fi jọlọ wọn bá ń pè tó fi kú èmi àti yín dandan náà ní káwọn náà kú tìyá yín ló déhùn ẹgbà fọlọ́wọ́ o ẹ jẹ́ ká látẹ̀mọ́ra ẹgbà fọlọ́wọ́ bá ní o gbogbo wa látọ̀kú o alukurani ní kóló nafsi dáì kàtàlémáwòtì gbogbo wa la máa tọ́ ikú wò dandan ni hmm. tìyá yín ló déhùn ẹ jẹ́ látẹ̀mọ́ra o ká dẹ̀gbà fọlọ́wọ́ bá. ẹ wò ẹ wò ẹ ẹ wo ẹ bá ń ṣe pẹ̀lú bá mi kọ́yé ké mọ́ gbogbo tó ń ṣe yé mi ò ní oríṣi o wo ìwọ kò jókòó bẹ́ẹ̀ kó wọn ké èmi ẹ wo èmi lọ sọ́dọ̀ àwọn tó jí o èmi jáde o mo kiri o. ẹ wo irú òwe ni ẹ wo ẹ jẹ́ àgbà fọlọ́ ni o. Hmm. ẹ kó o débi ọ̀rọ̀ gbẹ́dùn ẹ sórí ìyá mi ẹ̀dẹ́ ti kú báyìí ó ní sùúrù ni ẹ ó mú mọ́ra ní dákun ọ̀rẹ́ mi ṣé mo rí mọ́ra gidi dákun pẹ̀lẹ́. bẹ́ẹ̀ni. Ah, ọ̀rẹ́ mi mọ́ra mo bá ké látò nídòórọ̀ ńlá iye òní kí ìyá mi rẹ tó o ti tó ọ̀rọ̀ èdùn ni kójú ẹ̀ ò ò ní lọ bẹ́ẹ̀ yóò ṣe ètò burúkú bẹ́ẹ̀ lọ bàtọ́ ṣe àmọ́ ah, tó lọ́n fi ṣe ni ẹ máa wo lẹ́yìn ikú ìyá rẹ̀ ìmọ̀ wo gbogbo ọjọ́ sẹ̀ sí o gbogbo ọ̀rẹ́ náà gbogbo ajá ni sí ọ̀nà ó sì fún ọ báyìí àmín tẹ́yìn òkú wà á dáa àmín àmín gbogbo tó ti dí gágá tó ti gàgà ọ̀nà wà á sí àmín àmín mọ̀ sọ̀kún mọ́ ó ti tó ó ti tó ó ti tó. ní sùúrù ní sùúrù ní sùúrù ó ti tó ó ti tó ó ti tó ó ti tó. ẹ jáde ìṣẹ́jú kan fún màmá gbé mi lékè kí ọlọ́run bá wa tẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀ fún wa. àmín. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé tí ò bá nídìí obìnrin ò kì í jẹ́ kó mọ́ mi. ikú ìyá gbémi lékè kì í ṣe lásán ìwọ́n ní ìyá gbémi lékè pọ̀ ó pọ̀ nǹkan kú ni tó túmọ̀ sí wípé ikú ìyá gbémi lékè egbò ẹ̀ lọ́wọ́ nù nínú ìfimúfilẹ̀ wa ìwọ ni wípé ìyá gbémilékè ní asọ̀pẹ̀ láwọn kan láàrin ọjà débi wípé wọ́n lérí ikú síra wọn bẹ́ẹ̀ ni ká má bàa gbára wa lásìkò arábìnrin ìbídùn ó yá dìde kó ṣàlàyé nǹkan tójú ẹ nínú ọjà. Hmm. ìyá lolú. èmi màmá àjìkẹ́ àti yáàlà ní ohun tó ṣẹlẹ̀ yìí ni lójú mi kòrókòrò báyìí lẹ́yìn àti ìyá gbémilékè tí ń ṣe gbọ́mi sí omi òótọ́ ẹ̀dẹ̀ lérí fún pé ó máa fi ọjà yìí lẹ̀ fún yín ni ó ní tí ò bá fi ọjà yìí lẹ̀ nǹkan àṣẹlẹ̀ mi wọ́n mọ̀ pé òun lẹ fi pa ah! Ah, ah, kí ni. ṣé lójú rẹ la ṣe pa ojú rẹ la ṣe mọ́ bẹ́ẹ̀ tá ẹ pa ah, àwọn sára níbi tó ti yẹ ọ. Eh, ní eh, eh. kí ni. ìbídùn ṣé ehun tó ń sọ jáde sọ mọ. Ah, ṣé ìṣèpọ̀ ohun tí èrè ni. ẹ wo ẹ padà ẹ lè pa níbẹ̀ ṣe gbà ya gbé mi lékè o ah, gbogbo ará ọjà yìí ló mọ̀ pé mi ò kì í mọ̀ mú lómù ohun tí bá rí báyìí òun ni máa ń sọ. bí wọ́n bá ń tàn ọjọ́ mọ̀ tan ara rẹ̀ ó yẹ igbákejì alága ọjà àtàrí àjànàkú ni kì í ṣe ẹrú ọmọdé ẹ dákun ẹ dákun o nǹkan kan ló rú mi lójú o ṣé ṣé a ti tẹ́lẹ̀ ni àbí kèéta àti inú níbí ni yín náà ló dé gbogbo ìbírú ọ̀rọ̀ tẹ́lẹ̀. gbogbo rẹ̀ náà lọ papọ̀ mọ́ra wọn torí wípé ọ̀ ń tẹ̀lẹ̀ bàṣubàṣu nínú ọjà yìí àwa la sì mú ọdẹ inú ọjà yìí àbí bẹ́ẹ̀ kọ́ ọ wá fẹ́ mọ inú ọjà yìí jù wá lọ ò ń kọ́ra rẹ bí ẹni wípé ojú bó ti wà yìí lọ àbí bẹ́ẹ̀ kọ́ ò fẹ́ káwa yòókù ká eh. ṣàṣeyọrí àṣeyọrí yọ ah. lọ pa. ìyá mi kò tí ẹ jọ́. ẹ eh, eh, ìyá àgbẹ̀ mi kí ló dé èbé mi tí mo mú ẹ wọnú ọjà ni tí mo sì fọ́ láwọn yòókù lọ́wọ́ àwa mọ̀ ṣe mọ́nú ọjà yìí àti pa náírà kan lójúmọ́ ó di ó di tìkọ̀tìkọ̀ mm. àwa ń fọ lẹ́rán bí mm. ẹni tó jẹ́ pé ọjọ́ òkúta la gbé wáyé. Mm. ẹ dákun o ṣé ń bí ẹ wá lọ wọ́n wá wí fún yín pé èmi mo ṣokùnfà òkúta tó wọgbà yín ni ẹ ṣẹ́yún lé ní o ẹ ṣẹ́yún lé ní o torí tẹ́ ẹ wá mú mi sáàrin tẹ́ ẹ kọ́ mi ní pàǹpà yìí ṣé ẹ̀yin ọmọ pé elédùà tọ́da gbogbo wa sáyé yìí ọba arínúròde olùmọ̀ràn ọkàn ó ti dá ní kálukú ọ̀jẹ̀ ó sì ti dá ní tá jẹ̀ nígbà ẹ sọ̀rọ̀ ní ìsìn ẹni láyé ìgbà kan rí ẹ̀yin ń pa àpò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ìsìn ẹ̀yin ọ̀wá lè pa àpò kan mọ́ mo ní ẹ mọ́ pa mọ́ gbẹgbẹ àsìkò tí ń sì tún ti lọnu àwa tá a wà ń bẹ̀ ní ìsìn àsìkò tí a ní nígbà àwa náà bá sì tún kò yóò tún jẹ́ àsìkò àwọn ẹlòmíì tí à ń bọ̀ lẹ́yìn hmm. kí ló wá dé tẹ́ wá ń ṣe kéèta. Ah, ọwọ́ ayé mi ọ̀rọ̀ ẹ wá ayé mi báyìí àṣé òótọ́ ni wọ́n ní kádàrá gbogbo wa ló ti lò nú ọjà yìí. Ah, èmi bẹ́ẹ̀ ni wá gbọ́ ìkòkò ní gbẹ̀yìn kó gba ṣọṣọ kó tún gbomi bẹ́ẹ̀ ni. ẹ má bínú ṣé gbogbo ń tẹ́ ìpè mí fún òjúbà náà lọ. sọ tún kù bọ́ bá tún kù kẹ́ ẹ sọ ohun tí ẹ bá fẹ́ sọ ẹ̀bẹ̀ sára àbòsí kà kọ́dà kún kó tún lu rẹ̀ ṣe ṣé mo lè máa lọ sọ ni. adé bá wù ọ́. adé tòlúwadé fún wa kò ní sí lórí wa.

ìyá wa. ó ṣe ìbẹ̀rẹ̀ sí ni o mm. mm-hmm. ojú ẹsìn rẹ ló ṣe tán tí ọ̀rọ̀ yìí mm-hmm. ẹjọ́ máa yí lọ bí ẹrù tìmùtìmù ọ̀dà eh, eh. bí òbúlù yìí eh. wo ó gbádùn mi ó gbádùn mi gàlígàlí ẹ ti ẹ pọ̀. ìwọ obìnrin yìí ìwọ obìnrin yìí lọ́wọ́ tó jẹ́ pé gbogbo akànfìyàlẹ̀ múra wa lásán ni ó ti bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ tó jẹ́ pé akànfìyàlẹ̀ múra wa lásán ni òun náà lè fi pa ẹ pàdánù fọwọn ọmọ ẹ. lẹ́yìn bá ṣe ni pé ẹni yára lògùn gbé. ó ní bẹ́ẹ̀ o ẹ ka ẹ̀dá ẹgbẹ́ yín hmm. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rú yín tó bá o ẹ balẹ̀ ọlájẹ́po hmm. ẹ wo délẹ̀ lẹ́yìn tá a fi ṣe olórí ọjà pé ibi tó bá ti fẹ́ bàjẹ́ kẹ́ túbẹ̀ ṣe ẹ wá mú ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan ẹ̀ ń pa wọ́n ah. bí ẹni pẹran. ọlọ́run ní jẹ́. kò dáa. olórí ìdààmú ìdìbò ẹ ẹ ṣe rí gbogbo wọn sọ yìí irọ́ ló wà ń bẹ̀ o ah. kò sóòótọ́ kọ́bọ̀ kí ló dé tá mọ̀mọ́ ẹnìkejì wa tá a ah, ọlọ́run ní jẹ́. ẹ wo ní tèmi tèmi o inú mi bá ṣe gbá ni tí wọ́n sin ọmọ kedere. gan-an inú mi mọ́. bẹ́ẹ̀ ni wọ́n ṣe wá pààyàn. màmá àjíkẹ́ ta ni o mọ̀ nínú ọjà ibẹ̀ ṣe kó ìrayà gbẹmí lékè tó. a dà fún o ṣùgbọ́n àwọn ọmọ kó lè lẹ̀ mí lọ ni ìkà mà níyìn o ah. ẹ tẹ̀ ṣe súnmọ́ rárá ah. owó tó ń gbénu yín ó ju tejò lọ. bẹ́ẹ̀ ni o ah. ìkà ni wọ́n ikú sì ni wọ́n pàápàá ẹ wo olórí ẹ má jẹ́ àfi ọ̀pá pọ̀lọpọ̀ lọ́pọ̀ ejò ẹ jẹ́ àfọwọ́n lágbófinrin lọ́wọ́ ni. a dà fún ẹ. èwo lọ̀rọ̀ agbófinró nínú ọ̀rọ̀ tí ń bẹ ń lẹ̀ yìí. kọ́ yẹgi fún yín ni. ẹ dákun ẹ gbà wo ọ lọ jẹjọ bí tí o ti yí o jẹ ah. ẹ ẹ dákọ ìgbàmọ̀ràn tèmi o bí ẹ bá rò pàwọn làwọn abẹ́mdì ikú ìyàgbé lékè ah. ẹ mọ̀ tọ́ra yín ni àmọ́ ẹ má wulẹ̀ fà wá léjọba kankan lọ́wọ́ hmm. ẹ jẹ́ kó rọ́ọ̀kù rẹ̀. ó ti dà ó dà ó dà kí wọ́n rò. tí ẹ sì mọ̀ pé tó bá rọ́ọ̀kù àfúfà ló máa ń fà. yóò dà fún ọ. ẹ olórí. <laughs> ìrókù ọ̀dà o ẹ má jẹ́ arókù yà á o. kí n ti. ẹ má jẹ́ káró òkú yà á o. kí ló kàn yín. ẹni bá lọ́wọ́ nú ẹ̀ ló máa bá lọ. a dà ẹ wọ ẹ wọ ẹ wọ ẹ wọ kan ró ẹ ṣe ìmọ̀ kankan pa rẹ̀. ìyá àlàníà ni wọ́n máa ro òkú. sẹ́yìn ìmọ̀ kankan pa rẹ̀ ni. ẹ tèmi yé mi ìyá àlàníà máa. ọ máa ro ni ọmọ àbẹ̀yẹ wọ́n ro ọ kẹ̀kẹ́ wọ́n ro ni ọ máa ro. ó ṣe wá jẹ́ pé èmi ní ìmọ̀lé káàkiri ojú oorun ẹ̀yìn ó ṣe jẹ́ pé èmi ní ìmọ̀lé kiri ojú àlá nígbà tí ìmọ̀ kankan pa kú ẹ̀. ẹ ẹ wò bá mi ò bẹ́ẹ̀ ló sọ̀dẹ̀ o ó pa mí tó lójú aláàrùn díẹ̀ ló kù bóyá ọ̀pọ̀lọpọ̀ àjẹsára ni kò tiẹ̀ yé mi yé ìmọ̀ tó fẹ́ pè gan. ẹ ṣùgbọ́n bá mi ṣé ẹ lè sọ fún pé kó má ròkù ni wọn ò tí ì ròkù òkú tí ń lé wa kiri àti ròkù o. gbé mi ó kọjá agbára mi ó kọjá agbára mi sórí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ètò àti gbogbo nǹkan yòókù tí wọ́n ṣe tí wọ́n èrò kù wọ́n ti fẹ́ẹ̀ parí rẹ̀ tán. Ah. bá mi ẹ má jọ orókù o ẹ jọ èso fún wọn kó má rókù mo mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyá rẹ̀ nítòótọ́ wọ́n mọ̀ pé ẹ̀ ń pa gúnugún kan yìí kádùn èèyàn tó pa kàlàmọ̀gbò kì í kásù mẹ́fà ebe yẹn bá pa kátàkàtà kò dé kádùn mẹ́ta ẹ̀ tó tọ́ pàyà yín orun ńlá ló dà mí sórí àṣírí kan bẹ tí n tí n fi hàn yín látijọ́ ṣe rí ìyá yín tẹ̀ ń tí ń tin ní báyìí ló kù kí n máa gbádùn kí gbogbo yẹn wà náà gbádùn kí bàbá yín kó kù lọ́kọ báńgẹ́ ẹni tó ṣekú báyìí kàdíyàn ṣe fún mi. wo arákùnrin ọ̀kàrè sórí àlàyé ń bẹ́nu ọ̀rọ̀ tá a jọ sọ ìrìn àjò owó àtìyàwó rẹ kí n ṣe tó lè fagídí pọ́n gbà bá kò ṣe é fagídí mú ṣùgbọ́n bá ó sì ṣe ọ̀nà àbáyọ rẹ̀ àsìkò tó bá lòun fẹ́ sọjọ́ bíi àádọ́ta ọdún tí ó ṣàyẹyẹ ọjọ́ bíi rẹ̀ láàárọ̀ kùtùkùtù ìwọ pé nítùbínúbí kọ́ ọ tù kọ́ ọ bá òpin ọ ṣàdúrà fún àsìkò tí bá wá fẹ́ ṣàdúrà fún ọ ó ti kọ́kọ́ dètè kan ráńpẹ́ sọ ń gbọ́ mi yé ó bomi tútù sẹ́nu gbogbo bí bá ṣe ṣàdúrà fún omi wọn wà lẹ́nu ẹ̀ gbogbo àdúrà tó bá wá ṣe ń gbà náà mọ́ títí wàgbó mọ́ rínú. No gbanlótò ayìn mi láwo bó ti rí nù. ẹ ẹ rí bàbá ṣé ìyẹn ò kọ́ wá sọ pé kí òun kọ́ mọ́ ní ọ̀la tiẹ̀ mọ́ bóyá kádàrá tiẹ̀ mọ́ fẹ́ gbà. ọ̀kàrí òkú làákàyè bó ti béèrè náà dáa sọrí wọn àgbàtọ́ bẹ́ẹ̀ lè ṣàdúrà fún ọ tán arákùnrin àtẹ̀kẹ́ ní kejì yín lọ́kọ-láyà yẹn wà lówó bí ìpẹ́lẹ̀ ẹ lówó jẹ lẹ́sẹ̀ odò lọ bọ́bá kọ̀ tí ò rí bẹ́ẹ̀ pàjájẹ fún mi wọ́n jẹ́ Ah. èmi mọ sọ bẹ́ẹ̀ bó ti rí nu ah. kojú bá lọ ọkàrí ọkàrí ọkàrí ẹkílẹ o ẹkílẹ o ẹkílẹ o ẹkílẹ o ọ̀rẹ́ mi òyìnbó ẹkílẹ o ẹkílẹ o ẹkílẹ o ah. owó èdè. ṣé wàá rí wípé ẹni tó pàyà yìí ẹ̀rí pé ọ̀rọ̀ ńlá ló dà mí torí ọjọ́ mẹ́ta pé ló kù tá a bá fi ṣe ayẹyẹ àjọyọ̀ ọjọ́ bí ìyá yín tó wò bá fi dé ẹ tí wọ́n sì ti sọ fún mi pé bí n bá ti ṣe báyìí lọ́nà ọ̀la lẹ́yìn náà gbádùn lèmi náà mọ̀ gbádùn. àtẹ̀bí àtẹ̀yí ebi ṣe làbámọ̀ ṣe yàtà yóò tó. Ah! ayé mi o hmm. mo ti dárò. Mami, mo ti ṣìwàwù. Mo ti báyé jẹ́, mo ti bọ̀rù jẹ́ mami. Ẹ wo làbùrọ̀ tó ń béèrè? Tó bá ń gbọ́ kò síwé, kò síwó, làìsí, ajíbòògbò sọ̀rọ̀. Èmi mọ̀ ń jábẹ̀ ẹ̀yẹ méjì ìjàsà. Ọmọ Kẹ́hìndé, ọmọ rí ọ̀rẹ́ mímímí lójú orogún ìjìwà lójú ìhà rẹ̀ ọ̀fẹ́ kì í sì fẹ́ kẹ́sọ́ torí alákìísà sọ́dọ̀ nígbà sọ kí ni mo rí ọṣẹ́ òsì. bàbá kọ́mọ́ bá a sí náà rẹ̀ ẹ dákun ọ̀rẹ́ mi rẹ̀ ẹ jọ̀ọ́ bàbá ẹ dákun ẹ bá ràn ọ́ lọ́wọ́ kí sì ní ìṣiṣẹ́ bí irin ó sì ń jẹ́ ìjẹ́ ìlérí. kí ló kọ jẹ gbé mi lékè. wọ́n ṣe ń sọ̀yàn ń gbé mi lékè tí nǹkan kó òkè lẹ́yẹ kọ́ wa òkè lókè lẹ́yẹ ń fọ̀hún ìyẹn wọ́wọ́ rẹ̀ mọ́wọ́ rẹ̀ orí nǹkan ọmọdé ọba àlàáfíà ni ó mú mi. yàrá wa dé arábìnrin ọjọ́ ajé wọn bí ọ ọmọ ajé ni ọ ìwọ gan lẹ́ẹ̀kan máa pè ní ayé ògúngún níṣọ oníṣọ bòjì ẹ̀míra adéṣíọ. kò yí ọ kò sí wàhálà kò sí ní tẹ́ ẹ bá rẹ́rọ̀ tí a tí ò lójútù sọ fẹ́ gbọ́ nínú ẹbí yín ẹ lè ti jẹ́ kẹ́ ẹ jèrè o ṣé ń tọ́ ni ẹnìkan péré bẹ́ẹ̀ ní lo àìsíkì yín nínú ẹbí yín bẹ́ẹ̀ni ọba sì kú ẹ lè ṣiṣẹ́ kẹrọwọ́ orí. ẹ. Hmm. ìyá mi rẹ. Ah. ìyá mi rẹ ni bí ọba sì kú ah, ọ̀rọ̀ yín ò lè lójútùú nu ẹbí yín o. mo sọ bẹ́ẹ̀ nù ú ah. mo sọ bẹ́ẹ̀ kò síṣẹ́ tí bá mi ṣe rí báyìí tó bọ́ sójú ẹ̀. Hmm kódà ẹ̀gbọ́n mi wọ́n kàn ń ṣe rádaràda kiri ni wọn kọ́ṣẹ́ kan yanjú rí èmi gan pàápàá má mi tún yà sọ fún mi ẹ wo mi tata jèrè rí lórí ọjà òun. ọ̀rẹ́ ìta àfi bí ìyá rẹ bá kú àfi bí ìyá rẹ bá kú ló tó rè lọ́wọ́ orí kò sẹ́ni náà nu ẹbí yín tọ́lẹ̀ lọ́wọ́ orí. ayé mi ìgbà ọmọ tí màmí fẹ́ kú báyìí ó ṣe fẹ́ pé àádọ́ta ọdún ni. gbé mi dákun mọ̀ sí lò ó bí baba ṣe ní olò ni kò lò ó jọ ọmọ fọlọ́ǹbẹ́ o ò ní ṣìṣe o ò ní ṣìṣe o mo sì lò ó. Hmm. Mami. Ah ah mo ní kí n tètè bá yín gbóúnjẹ yín wá ńgbà tí mi ò rí kẹ́ jáde bọ̀rọ̀ káwọn aranu yín tó máa bẹ̀rẹ̀ sí ń kọ́ lura wọn. lọ́wọ́ á di pé inú yàrá ẹ ti gbóúnjẹ wá bá mi. bẹ́ẹ̀ ni màmá. kò burú bá ń pe bàbá rẹ wá kájọ jẹ. ah àwọn àti jẹun tiwọn wọn ti jẹun pálọ̀. bàbá gbẹkẹkọ wá lè dúró dé mi ó ti pẹ́ mi dùnú ah àwọn ọlọ́jọ́ ti ń lọ. ó ṣe ọkọ mi ọkàrí. yes. ebi ò ní pọ̀. yes. ọkàrí o. yes ma. o ṣeun. arábìnrin mo nínú kúrò lọ́pàá ìyá rẹ. mami. jẹ́wọ́ fún mi. wọ́n kùnà ni wọ́n kù ni. jẹ́wọ́ fún mi torí ilé ikú rẹ wà yìí o ìmọ̀ ìná sì ti gbé ń jẹ́wọ́ àrùn jẹ́wọ́ mi nínú kúrò lọ́pàá ìyá rẹ. bàbá mi nù mo kàn ní kí n dọ́gbọ́n sí pé kí n ṣe kíákíá ni pé kí eru sùn gí káyọ̀gò ló máa bá tiẹ̀ lọ́ka lògó lé rógó lórí bàbá ọ̀dọ́gbọ́n ah, ah. sí ni. ọmọ ẹ bá nǹkan hmm. ìwọ lọkọ ìyá rẹ ah. ó ti dúdú lọ́rùn eh. ó ti fi wẹ̀dùwẹ̀dù ó ti fi rédíò lórí ọ̀pọ̀ ìyá rẹ hmm. ìyá rẹ ṣe ni tí wọ́n ń pa olólògo rẹ̀ ọkàn jẹ́ pé ògo tiẹ̀ ó sì di ògo ti yín ni bí ọba fọ́rú èyí bí ọba kú ẹ̀ lérò golo ó ti bá nǹkan jẹ́ o ó ti bá nǹkan jẹ́ o wá wò ó ìyá rẹ tó sì ń bò ń yé sẹlẹ́mì gígùn o ọjọ́ kẹta ń bọ̀ bá ṣe àádọ́ta ọdún tán nínú ìyá rẹ ó sì lẹ́sẹ̀ tó búra ah, lẹ́bàá máa lògo lọ àmọ́ ní ìṣó ti fi nǹkan ṣe ra rẹ ah. wò ó bàbá ń gbọ́ra rògbòsá tètè máa náwó o máa sáré ní jẹ́bẹ̀ o a gbọ́dọ̀ dúró mọ́ o mo ti rògbòsá o. mi ìfógo mọ mi ti ìfógo bàbá ìṣàánú mi máa jẹ́ àṣẹ báyìí mi ìfógo ẹ̀wò mi ìfẹ́ kú ni o mi ìfẹ́ kú ni wọn náà máa rókù máa mi bàbá ìṣàánú mi ẹgbàá mi mi ti fẹ́ kú. wọ́n ṣe kí ni wọ́n fẹ́ rò. wọ́n rókù ìyá rẹ̀ lọ́ba tán ah. Ah. kí ló gọ̀ rẹ̀ gbèmílékè. gbèmílékè ah. ah, mo kí ọkùnrin dèrò ara rẹ o ah. aláyọ̀ ń bẹ̀rẹ̀ má fọkàn mi o eh. má bá fọkàn mi ọkàn kan. ọ̀dí mami má ń pè dákun aago mi rà wọ́n pè sẹ́yìn ní kọ́ wa aago mi rà. má bẹ́ẹ̀ yọ. mi kọ́ ni wọ́n fi nǹkan bọ̀. Mm kí ni ìwọ ló ṣekú pàyà rẹ ìwọ ló pàyàwó ìwọ ló ṣekú pàyàwó mi ah. àṣẹyìn kùrè lọ́tà wà ilé làṣẹ ní ń gbé ṣé wọn ló yẹ ọ ṣe tó tó báyìí tó sì jẹ́ pé wọn ló fẹ́ràn jù ah, àṣẹ ni àbíkẹ́ gbójú okùn ní ọ̀tẹ̀ ní agbá kí ló dé kí ló dé tó ṣe báyìí fún. mi mi náà kọ́. bóòlù kádàrá mi náà ẹ̀ sì fílẹ̀ ẹ̀ sì ju olú kádàrá mi. èmi náà kọ́ wá mi ṣé tí ó máa gbọ́ yín kí inú ó bàjẹ́ ìgbà tí wọ́n sọ wípé àfi tí màmí bá kú la tó lè rí ògo wa lò ní bó ṣe ní kí n dọ́gbọ́n sí pé kì í yọjú wọ. báwo ni àfi tó bá kú la tó lè gbádùn ògo wa mo dẹ̀ wo pé lè tọ́ náà tó. bèmí ìkà ni ó ó pa mọ́mọ́ mi láti bí ọ̀sẹ̀ méjì sí sọ fún mi so ti wá rógò lọ́sí bí kàní o. èmi ló ń pè bó ṣe parí ní mi mi mọ́ mi ò mi mọ́ mi ṣebí èmi ti sọ fún ẹ pé aláìní kan ṣe ọmọ tí ń kú lọ́jọ́ súná ní gbẹ́kẹ̀lé kò sí kan tó fẹ́ ṣe fún ẹ láyé. Ah, ọ̀rẹ́ mi mo sì ti wá kẹsẹ̀ bodò báyìí kí n tó wá máa kígbe òtútù ah, ṣùgbọ́n ṣe àwọn nǹkan náà wà tí gbẹ́kẹ̀lé ní tí ò lè jẹ́ ń sáré fi ilẹ̀. bí kí ni. Ah, ọ̀rẹ́ mi gbẹ́kẹ̀lé burú oh. ṣé o rí tó bá di pé kọkùnrin àtòbìnrin kò ṣeré lọ́kọláya ọ̀gá gbẹ́kẹ̀lé ń gbìyànjú ṣéyìn náà wà tó torí ni ṣé ìyún ló wá dín kan bàbàrà tó ń sọ àìdí oko bàbá ẹnìkan rí ló ní oko bàbá tòun ló tóbi jù láyé gbàgbé bó ṣe ń lọ tó bá rí àwọn tó mọ igi là tó mọ igi yìí là wàá bẹ̀rù ẹrù á bọ̀ ọ̀rẹ́ mi wo hmm. èmi náà sì wá sá o hmm. mi ò sá bí mo ṣe wà tó bá ti lówó nu torí ìyá mi ń bẹ nílé tó fẹ́ jẹ wọn ọmọ igbe hmm. máma ló ṣì wà máma láràkà wà máma láwìn wà òun ni ìyá ọmọ bọ́ ní kẹ́ ń pariwo ṣé o wá rẹ̀ mi gangan èmi ò bá sùúrù léwèdè o bí mo ṣe wà yìí ibi owó bá ti yọ ni ẹ mọ̀ pè mí sí o. kò sí wàhálà ọ̀rẹ́ mi níwọ̀n ìgbà tí o ti ṣe tán láti fi ọwọ́ ẹ̀wẹ̀wọ́ á jẹ́ pé o ti darapọ̀ mọ́ àwọn ọmọ tó ń sọnù àwọn òwúlọ ọmọ tó ń sọ. ó já rẹ tó bá dẹjú wàá ríran. ajẹ́ igbe èmi lọ́mọ tó ń sọ gíngìdì àbí òní wọn ṣe ń jo mo ti rí ọmọ tó ń sọ. báńkọ́ lọ ṣe ń jo èmi lọ́mọ tó ń sọ gíngìdì. èmi lọ́mọ tó ń sọ. eré tó kù yìí òfin ní jẹ́ rírò ẹ dákun ẹ bá ń ṣe lóko òru ni ẹ dákun ẹ jọ. kò yẹ kó jẹ́wọ́ ògbé lékè bí ìyá ẹ̀ ṣe fẹ́ràn ẹ̀ tó ah, tó sì mọ bó ṣe ń làkàkà lórí ẹ̀ wípé kò lè déèyàn. ìmọ̀wọ́ mo kàn rò pé kí n gba ah. ògo mi padà ni. ògo ló ń gbà padà ògo wo lọ́wọ́ ti gbà padà báyìí. ẹ wò ìyá lọ́jà. mo ń gbà. torí ọlọ́run ẹ dákun ẹ ṣàánú mi. Ah. ẹ wò ó ẹni ẹni fojú sunkún ọmọ. àmì àmì. tìyàwó ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ni ẹ dákun ìbànújẹ́ yìí pọ̀ ẹ ṣàánú mi àwọn méjì tó kù tí mò ń wò lójú náà rèé ẹ bá ń pe gbogbo àwọn ará ọjà ẹ pé ẹbí ẹ̀yà gbẹ́kẹ̀ wọn ò fara mọ́ àrùn rókù ẹ pẹ́sìn wọn ò fara mọ́ ẹ dákun torí ọlọ́run nkọ́rọ̀ ẹ̀kọ́ jọ́rẹ́ ọ̀ àṣírí láàrin èmi yín ẹ jẹ́ àṣẹ ní ẹ kì í ní ẹṣin tó jẹ́ pé inú ní wà kì í bọ́ ta gbangba ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ṣe lóko ọ̀rọ̀ ẹ dákun. àṣé òótọ́ ni ẹ ah, jókòó kò ní ìdí ká dọ̀bálẹ̀ yẹn ti kọjá. ẹni ta ni kó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ ọmọ aráyé ta ni kó fẹ́ni lójú ataṣọ̀ǹbọ̀ báyìí ló kó sẹ́nu ẹni tábà wá fẹ̀yìntì igi ewédú ni tí ò lè gbani dúró rárá gbé e lékè àṣewọ gọgọgọ la láìdá tó ń gbénú àìdá ṣé mo ní ẹ kémi bá yín ṣe lóko òru àbí mo ti gbọ́ mo ti gbọ́ ta ló ń bẹ̀ oh. ẹni kọ́lẹ̀kùn yín. ẹ ẹ gbọ́n bí mọ̀dára ta ló yọjú fún mọ́tò pọ́mọ́ mi ta ló wakọ̀ ta ló wọ mọ́tò mo ti dára ẹgbà mi ẹgbà mi ẹgbà mi bíbẹ̀ bíbẹ̀ ẹgbà mi ìwọ mọ́tò pọ́mọ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ mú ní ìlú wọn mi ẹ̀jẹ̀ iná pẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ sọ̀rọ̀ irú kí leléyìí irú kí leléyìí ọlọ́wọ́ ọlọ́wọ́ ìdóse ah, yọ̀mọ̀dà ìyá gbẹ́kẹ̀ yọ̀mọ̀dà èyí ọ̀mọ̀dé òyìnbó tèmi ibo ni wọ́n ti bẹ̀rẹ̀ o ẹgbẹ̀mí o. ènìyàn lé o ènìyàn bu àyà ènìyàn òye mo bẹ̀rù ènìyàn o. ọ̀rẹ́ tó bá ń lọ kó máa fura ìrọ̀lẹ́ ayé la wà yóò a ò rínú ara wa o. ẹni tó gbé gbùrú tí ó lè gbà pamọ́ ò tún lè gbẹ̀sẹ̀ mọ́ o báwo ló ṣe fẹ́ bọ́ ni ìpàdé tún dojú àlá o kò dàrí ìnàkó òye àṣeníṣe ààrẹ òye.